alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ lọ́m atọ́rọ̀ ìkẹ́ àti gẹ̀tì ó kún fún anabi wa muhammad níjókòó tòní lágbára lọ́wọ́ ba a máa bára wa sọ̀rọ̀ nípa pàtàkì títúbà kòmbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ èyí tá ń dá títúbà kòmbi àwọn ẹ̀ṣẹ̀ èyí tá ń dá kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá ìtọ́lọ́ọ̀bà tí ó dá yálà ọkùnrin ni àbóbìnrin ni gbogbo wa pátápátá ẹlẹ́ṣẹ̀ ni wá ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam ó ní kullu bani adama khata wa khayrul khata'ina at gbogbo ọmọ ànábì ádámà pátápátá láì yọ ẹnì kankan sí gbogbo wa pátápátá ẹlẹ́ṣẹ̀ làá ṣe ẹni lè ṣe àṣìṣe ńlá jẹ́ ẹni wá lóore jù nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀dá iná làwọn tó ṣe wípé bí wọ́n bá ṣẹ̀ tí àṣetọ́nù tó bá lò wọ́n wọ́n á sì ṣẹ́rí tútúbá padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́yìn tí ó kábàámọ̀ lẹ́yìn tí ó gbé àdéhùn pé ọlọ́run ọba ò ń tún dé di ẹ̀ṣẹ̀ mọ́. kí ni tá à ń pè ní àtọ́wọ́bà kí ni ìdájọ́ títúbà bákan náà bó o là ṣe é àwọn májẹ̀mú wo èlò ń bẹ fún kéèyàn túbà kó ń bi ẹ̀ṣẹ̀ ètìyàn bá ń dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe kókó òní àmọ̀ ṣe àgbéyẹ̀wò tá a bá ń sọ nípa àtàwùbà nínú èdè lárúbáwá àròjùn ni oníkéyàn ṣẹ́rí táàbà yàtúbù ìdàrọ́jà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfa àròjùn ilallahi ta'ala biltizami fáìlì ma yajibu wàtẹ́rìkù ma yuharrim yẹn ni pé gbogbo ntọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá ṣe ní èèwọ̀ léyìí tó ṣe pé gbogbo ìwọ ńlò tí ń rọ́ọ̀lù tẹ́lẹ̀ àwọn tó náà bá ṣe ń dandan ọ̀tà kété sí i ọ̀ wà túbà birruju' ila Allahi ta'ala biltizam kulli ma yajibu an yaf'ala gbogbo tó náà bá tọpọ̀ aláṣẹ pé ká ṣe ọ̀ wà dónímà rẹ̀ níṣìṣe tọ́wọ́bànú àwọn tó náà bá tó ní ká jìnà sí ọ̀ wà pátì òní dédìí rẹ̀ mọ́ eléyìí ní ti ń jẹ́ pé èèyàn túbà Sina ńlò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó wá ronú pòwàdà ọgbọ́ àwọn àyà ìlérí ìyà lọ́lọ́kan ọ̀jọ̀ kan èyí tó náà bá tó ṣe fún gbogbo àwọn ẹ̀dá tí wọ́n bá ń ṣe sìnà ó sì jáwọ́ níbẹ̀ ó ronú pàwàdà ó ṣẹ́rí lọ sọ́dọ̀ Ọlọ́run eléyìí ní jẹ́ pé ó túbá kò ń bi ẹ̀ṣẹ̀ ìdájọ́ títúbá dandan ní fẹ́ni kọ̀ọ̀kan wa o láti rí wípé àtúbá aṣẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run kò ń bi àwọn ẹ̀ṣẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan èyí tó ṣe wípé à ń dá èyí tá à ń dá ní kọ̀kọ̀ túbá kúrò ń bẹ́ẹ̀ sẹ́rí padà lọ sọ́dọ̀ lọ́wọ́n bá ọlọ́run pa wá láṣẹ eléyìí nínú aya al-Qur'an bákan náà sunan anabi Muhammad hadith ona o tún pa wá láṣẹ afẹnukọ àwọn àfáà ona tún sọ dídáda fún wa pé àfi ká túbá kó ń bí ẹ̀ṣẹ̀ ní kálíbà rí ìyọ́nú ọlọ́run nínú aya al-Qur'an ọlọ́ni wàtúbù ilallahi ta'ala wàtúbù ilallahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ òdodo ẹ ronú pàwàdà ẹ túbà ẹ ṣẹ́rí lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ òdodo kẹ́lìbà jẹ́ tó ṣe pé yóò jèrè nínú àyà mi ọlọ́ni yá ayyuhal ladhina ọlọ́run lẹ́yìn tí ẹ gbà mí gbọ́ lódodo ẹ túbá ẹ jáwọ́ ẹ ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run kú ń bí ẹ̀ṣẹ̀ lọ síbi ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba kú ń bí àwọn tọ́lọ́run ọba tí ó fẹ́ lọ síbi tọ́lọ́run ọba tí ó fẹ́ ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ ẹ túbá ń bí ẹ̀ṣẹ̀ tawbatan nasuha ní tútúbà kan tó ṣe wípé ọmọ parangada kú ń bí pípadà síbi ẹ̀ṣẹ̀ mọ́ ẹni pé tó ti lè túbà ò ní padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ tútúbà èyí tó nítumọ̀ níwájú ọlọ́run ọba tààlà nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam sọ pé ya ayyuhan nasu tubu ila Allah fa inni atubu fil yawmi ilayhi mi'ata marra anábìlẹ́yìn èèyàn ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí túbù ila ẹ máa túbà lọ́sọ̀dọ̀ ọlọ́run ẹ máa wá k'Ọlọ́run kó forí ẹ̀ṣẹ̀ yín jì yín ẹ̀ṣẹ̀ padà lọ́sọ̀dọ̀ ọlọ́run kò ń bí àwọn ìwà tí ọ̀tọ́ ẹ máa ṣe tọ́tọ́ ẹni kọ́lọ́wọ́n bá kó forí ẹ̀ṣẹ̀ yín jì yín ẹ̀túbá ẹ jáwọ́ kó ń bi ìwà tí ọ̀dà fa inni dájúdájú èmi gangan ìyẹn mi òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam àtúbù fil yawmi ilayhi lójoojúmọ́ mọ́ṣẹ́ o ń wọ̀ṣẹ́ o tó ń ti bó ṣe jẹ́ pé ọlọ́wọ́n bá ti forí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí pátápátá tó ń ti bẹ́ẹ̀ náà màmá ṣe astaghfirullah wa àtúbù ilayhi màmá wí nígbà ọgọ́rùn-ún lójoojúmọ́ anabi nu odidi sora lọ́lọ́run fi yàn nana fún anabi wípé ọlọ́run ti ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ fún ọ liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar àwọn ẹ̀ṣẹ̀ tó dá kọ́lọ̀ lè bá àforí rẹ̀ kéèjì ọ́ ẹ̀ṣẹ̀ tó ti dá síwájú àbáwọn ìtọ́ dá gbẹ̀yìn ẹni gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́run ti forí ẹ̀jẹ̀ anabi tó ti bẹ́ẹ̀ náà anabi àtúmọ̀ ṣe astaghfirullah wa atubu ilayhi bó wà ní tèmi àtìyín tó ṣe pé inú ẹ̀ṣẹ̀ ibẹ̀ la ti ń jí ibẹ̀ la ń sùn ibẹ̀ la ń jẹ ibẹ̀ la ń mu àjẹpẹ káwọ máa ṣe ju òǹkà tó jù bá ń lọ ọmọ padà náà pọ̀. bákan náà afẹnukọ àwọn àáfàá ẹnu àwọn àáfàá kò lórí wípé ó pọn dandan fẹ́ dàá láti ronú pàwàdà láti túbá láti ṣẹ́rí lọ sọ́dọ̀ lọ́wọ́ bá kó ń bi àwọn ẹ̀ṣẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan èyí tó ṣe wípé ọmọ ń dá ọmọ ẹ̀dá ènìyàn ní ayé tá wà yìí àwọn ẹ̀ṣẹ̀ wa tá à ń dá ó lè ṣeéṣe kó jẹ́ pé láàrin wa àtọ́lọ́run tàbí kó ṣe pé ẹ̀ṣẹ̀ wa tá à ń dá láàrin wa sọmọ ànábì ádámà tàbí kó ṣe pé ara wa gangan ńlá ń bọ̀ sí ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àfi ká túbà àfi ká sẹ́rí lọ sọ́dọ̀ ọlọ́run ọba nípa tí ọmọ ànábì ádámà ẹni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá sẹ́rí lọ sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ kó foríjì ọ́ àwọn tó sọ lẹ́yìn rẹ̀ tí ò dáhùn kó ṣe lẹ́tọ̀ fún ọ lọ wá tuntun bá lọ sọ́dọ̀ rẹ̀ dúkìá ń dúkìá ètò ọgbà lọ́nà tí ọ̀tọ̀ wábò ló ṣe dá padà lọ fẹ́ntó ní bó o ṣe jí gbé bó o ṣe jí gbé systematically náà ni kò ṣe dá padà yẹn kí ọgbọ́n ẹ̀wẹ́ tó lò tó fi gba nǹkan oníǹkan tó fi lò ń jìbìtì wábò ṣe dá padà túbá kùnbi ìbọ̀rìṣà túbá kùnbi ṣìnà ṣíṣe ọtí mímu àgbèrè tẹ́tẹ́ títa ìmáa obìnrin olóbìnrin lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ ìmá jókòó tóbìnrin olóbìnrin ìmá bóbìnrin olóbìnrin lọ́wọ́ tí ẹ̀ṣẹ̀ ń tọ́lẹ̀tọ̀ fún ọ láti bọ̀ lọ́wọ́ túbá kòmí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí four one nine ìwà tí ọ̀dà ni túbá kúrò ń bẹ̀ àwọn àfáà ní ó pọn dandan fún yàn láti tètè túbá kòmí bí ẹ̀ṣẹ̀ ntí ó jòsè bẹ́ẹ̀ ni wípé àjálù nàbíyàdìlà ìgbà wo lẹ̀ ìgbà wo pàdé ọlọ́run ìgbà wo la ju níjọ́ làákù kọ̀sẹ́ńtọ́ mọ́ gbogbo eléyìí pátápátá lọ́wọ́ ọlọ́run ńlọ́wà ìdí nìtọ́ fi jẹ́ wípé kò lẹ́tọ̀ fún mùsùlùmí láti máa dájọ́ wípé nígbà tó ń bá dàgbà nígbà tó ń bá di éèjì báyìí òun ó tún bá kó ń bi ẹ̀ṣẹ̀ tá ń sọ fún ọ̀pọ̀ dọ̀là tá ń sọ fún ọ̀pọ̀ kúrò níbi tó wà tó fi jáde láyé ẹrú ọlọ́run kan obìnrin ni òun àti àfa rẹ̀ wọ́n jọ wà nílé àsìkò àlásàrì wa tó arábìnrin wa gbé àgé ọlọ́ṣẹ́ àlùwàlá gẹ́gẹ́ bí súnà obìnrin ni pé kó kírun nínú ilé arábìnrin yìí ọmọ wọlé lọ ọmọ kálá àsárì wọ́n tó kìtá kò kìtá àlejò kan ọwọ́ àwa wa ẹ lọ pẹ̀yà yín wa tó ti sùn ní àgbò ni látàrò tó ti lọ kírun tí ò tiẹ̀ tí ì dé mọ́ ìyá yìí ti sálámà níbi ìrún o níbi ó ti ń kírun náà ibẹ̀ ni títàn ló ti dé bá ibẹ̀ ló ti lọ bọ́lọ̀ ọba rẹ̀ pàdé ibẹ̀ ló ti jáde láyé tó lọ pàdé ọlọ́run yẹn ni pé àìdá tútú bá àìdájọ́ tútú bá ńgbọ̀ bá yá ń dàgbà hàn ńgbọ̀ bá yá ń tùbá àṣetán ìní lóru ẹni tí bá ń ṣe báwọn o lára àwọn mọ̀káìdò ṣetán nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lórí kọjá ni wípé àṣetán yóò máa sọ fún ọmọ anábì ádámà pé àà bó ló ṣe jẹ́ o sì kéré má ti tùbá kò ń bi ẹ̀ṣẹ̀ má ti máa kírun ní ìsìn ẹ̀ṣẹ̀ mélòó lọ́n da sọ fẹ́ fẹsẹ̀ wẹ́sẹ̀ lágbájá báyìí àṣetán ìní máa so tẹ̀síyìnù ṣètọ́nù so yẹn ni wípé dandan ni fún mùsùlùmí láti tètè jáwọ́ kùn bí àwọn ìwà tí ọ̀dà sẹ́rí lọ sọ́dọ̀ lọ́wọ́n ọba má dàgbà sí ìgbó lọ́ọ́ jáde láyé ọ̀mọ́ nítorí náà má dàjọ́ sí tútúbá dandan oníkéyìn tètè túbá lọ sọ́dọ̀ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala imam nawawi kọ́lọ̀ nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní wattafaqu ala anna tawbata min jami'il ma'asi wajiba ẹnu àwọn àáfàá àgbáyé ẹnu wọn kò lórí wípé kéèyàn ò túbá kó omi gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá dandan ńlọ́jẹ́ wàá ní àwọn àjíbàtàn alẹ́ fáwọ̀ àti pé kéèyàn ò tètè túbá kó omi ẹ̀ṣẹ̀ náà dandan ni kéèyàn ò tètè túbá àti wípé láàjú sọ̀tà àkèrò à kọ́ lẹ́tọ̀ fọ́mọnìyàn láti máa dájọ́ sí tútúbá láti máa lọ tútúbá láti máa lọ lára yálà káà nẹ́tìlì máa sí yàtọ̀ sọ̀gẹ́ rọ̀tàn àwọn kẹ̀bí rọ̀tàn ẹ̀ṣẹ̀ tí òun dájọ́ sí tútúbà rẹ̀ yìí pé ńgbọ̀ bá dásìkò báyìí ìní ní ṣe mọ́ ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni àbáwọn ẹ̀ṣẹ̀ ní ńlá ní ńlá wọn àfẹ́ kí mùsùlùmí kọ́ máa dájọ́ sí tútúbà. wujubu tawbati min jami'i dhunub tọ́ọ̀bà wa túbá kò ń bí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe pátápátá ènìyàn fẹ́ kẹ́dà kó jáwọ́ kúrò ń bẹ̀ yẹn ni pé ká túbá kò ń bí gbogbo ẹ̀ṣẹ̀ òun náà tún jẹ́ dandan fẹ́dà ọ̀dà intabal abdu min dambin dun akhar tó bá sì pẹ́sẹ̀ bíi mẹ́wàá ńlọ́mọ̀ pọ̀ ń da tọ́wọ́ àtúbá kó nbí méjì tọ́sẹ̀kù mẹ́jọ ǹjẹ́lẹ́yìn sọ́lẹ̀tọ̀ bí nínú ṣẹ̀ríà Islam kò sí ní tó burú láti jáwọ́ kó nbí méjì ṣùgbọ́n láníyàn pé yóò nípinnu pé èyí tọ́sẹ̀kù náà òun ó jáwọ́ kúrò ń bẹ́ẹ̀ tọ́ba túbá kó méjì nínú mẹ́wàá sọ́hátì àwọn ètò ọjàwó kò ń bẹ tó lóòní ṣe máa títúbà rẹ tó túbà hàn so ọlọ́run ti forí ẹ̀jẹ̀ ọ̀nà wọ̀nyí àbùkọ́ àléhìí wòjú bò tá òbàtì mí náà dábìlì àhàr ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ ìyẹ́tọ́sẹ́kù òun náà tún jẹ́ ọ̀ràn yẹn fọ́ láti tètè láti tara jáwọ́ kúrò ń bẹ̀. kí wàá ní pàtàkì tútúbà kó tó di páàmù lọ síbi àwọn májẹ̀mú èyí tó ṣe wípé a ní lára kọ́nà ọ̀bá kó tó lè gba tútúbà wa kó tó lè forí ẹ̀ṣẹ̀ wa jìn wá títúbà kò ń bí ẹ̀ṣẹ̀ ó mà ṣe pàtàkì púpọ̀ látàrí wípé ọmọnìyàn ma'murun bitibai siratil mustaqim gbogbo apátápátá lọ́lọ́wọ́n bá ńlọpa wá láṣẹ láti máa tẹ̀lé ìlànà tààrà èyí tí ò gbọ́n wọ́wọ́ máa yẹrọ dátìlì istiqamata làbúdà an yanharifa anha an ba'di ahyanihi tó ń túbọ̀ sí jẹ́ pé ó yẹ kéèyàn máa rìn lójú ọ̀nà tààràtà náà láwọn àsìkò kan bẹ tó ṣe pé wọ́n ní màárìn màárìn kò sí bẹ́ẹ̀ dá ó ṣe rìn torí rẹ̀ tí ò fi ṣe ní mì látàrí wípé àdámà ọmọ ẹ̀dá ènìyàn torí pé ń tọ́lẹ̀ òní wá torí pé ń ti máa ń tẹ̀lé ìfẹ́nu ńlá àwọn àsìkò kan bẹ tó ṣe pé a kú lójú ọ̀nà tààrà wọn yẹn ni pé tá a dá ẹ̀ṣẹ̀ sọ̀tọ́ bá rí bẹ́ẹ̀ abùkátà sí láti wá tútúbá àforíjì lọ́sọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kọ́lọ́run Ọba kó lè fi orí ẹ̀ṣẹ̀ jìn wá. lára pàtàkì ẹ̀ ni pé gbogbo ẹni tó bá ṣẹ̀ tó túbá Ọlọ́run máa ń nífẹ̀ẹ́ sí rẹ̀ níbẹ̀ mahabbatullahi ta'ala litaibin Ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn ṣẹ̀ kó ronú pàwàdà kó mọ̀ pẹ́ṣẹ̀ ló ń ṣẹ̀ yìí kó wá jáwọ́ kó ń bi títúbá Ọlọ́run sọ pé inna Allaha yuhibbu tawwabin wa yuhibbul mutatahhirin Ọlọ́run ló nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀dá èyí tí máa ń ṣẹ̀ tí ó sì túbá lọ sọ́dọ̀ ọlọ́run bákan náà àwọn tí máa ń wà ní mọ̀ntótó ọlọ́run ló ń nífẹ̀ẹ́ sí wọn lára pàtàkì tó túbá nù lára náà tún ni wípé ẹni tó bá ṣẹ̀ tó sì túbá magfiratullahi subhanahu wa ta'ala lahu wa takfiru dhunubihi gbogbo ẹni tó bá ṣẹ̀ tó túbá tó ronú padà lọ sọ́dọ̀ ọlọ́run tí ò lédi ẹ̀ṣẹ̀ mọ́ ọlọ́run ti ṣe tán láti ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún onítàn kódà ìhádànù ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba yóò ṣe fún ni ọ̀pọ̀ ni kódà ẹ̀ṣẹ̀ tẹ́dà máàmá tó dá àforíjì ń bẹ fún nínú ṣàríà Islam pẹ̀lú májẹ̀mú ètí àmàkà láìpẹ́ yìí nínú ayé alukur'an ọlọ́ni yá ayyuhal ladhina amanu tubu ila Allah tawbatan nasuha ọlọ́run lẹ́yìn tẹ́ gbàmí gbọ́ lódodo ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run títúbẹ̀ yìí tó ṣe wípé yọ ọmọ parangada tẹ́ ẹ̀ ní padà sídìí ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn tẹ́ bá túbà náà kí ni tí yọ wà ṣẹlẹ̀ bẹ́yàn bá túbà kò ń bí ẹ̀ṣẹ̀ yìí asa rabbukum an yukaffira ankum sayyi'atikum bẹ́ẹ̀ bá ti ń túbá kó ń bí ẹ̀ṣẹ̀ ọlọ́run lòun náà òun ti ṣe tán láti ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀ síwájú láti forí ẹ̀jìn yín wa yudkhilukum jannatin tajri min tahtiha al-anhar bákan náà yóò sì fi yín wọ̀ sínú ọgbà àlùjánnà onídẹ̀ra èyí tó ṣe wípé àwọn akérèmàdò oníranran ti ń sàn lọ sàn bọ̀ lábẹ́ rẹ̀ lára náà tún ni wípé anallahu ta'ala min rahmati bi ibadihi yafrahu bi tawbati abdihi lára pàtàkì kéèyàn túbá ó ní pé inú ọlọ́run ọba inú ẹ̀ máa dùn tí kéèyàn ọṣẹ kó wá rántí pé a ò mà lọ́lọ́run kó wá sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run pé a ọlọ́run ọba foríjì mi ó ọlọ́run foríjì mi ó n ò ní dédé ẹ̀ṣẹ̀ mọ́ o. kí lè rí lórí eléyìí nínú hadith òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé lallahu ashaddu farahan bitawbati abdihi hiina yatubu ilayhi min ahadikum kana ala rahilatihi bi ardi fulah ojúṣe ọlọ́wọ́n ọba sallallahu alayhi wa sallam sọ pé inú ọlọ́wọ́n ọba máa dùn wọ́n pọ̀ ọlọ́wọ́n a máa yọ́nú ọlọ́wọ́n a máa nífẹ̀ẹ́ sí kẹ́dà ọṣẹ́ kó wá ronú pàwàdà kó túbá lọ́sọ̀dọ̀ ọlọ́run inú ọlọ́wọ́n a máa dùn lásìkò bàtí bá ń túbá wọn inú rẹ̀ máa ń dùn wọ́n pọ̀ ju bínú ẹnìkan nù yín bí ó ṣe dùn lọ ẹni tó sì pé ó ń bẹ lórí nǹkan àgùn rẹ bí ardi tó ń bẹ ní ilẹ̀ nǹkan àgùn yìí lọ́ba túmọ̀ ní ọba ó wá wá kò rí ntí ó jẹ ntí ó mu ó ń bẹ lórí nǹkan àgùn yìí ó wá wò pé ibi tó ń gangan tí yìí tó ti sọnù máa ń lọ́wọ́ nǹkan àgùn yìí tó lọ kó fẹ́ ká ọba jókòó láàrin ibi tí ó ti ránṣùn lọ tí atẹ́gùn tó ti ń fẹ́ sí i yẹ́ tó ti jákà nípa pé wọ́n tún lè rí nǹkan ọ̀gùn padà mọ́ lílajú tí ó lajú báyìí ló bá rí nǹkan ọ̀gùn rẹ̀ níwájú rẹ̀ ah nǹkan ọ̀gùn mi nì inú ẹ̀ wá dùn kọjá bó ṣe yẹ débi pé ó sì wí níjọ́ náà lọ́hùn kí ni tárakọ̀ yẹn kí ni tó wí ó ní Allahumma anta abidi wa ana abduka ah èrè lọ́wọ́ báwo ìwọ lẹ́rú mi ah èmi lọ́ọ́ máa sìn n tó sì fẹ́ wí ni wípé a ìrẹ́ náà bá ọ ìrẹ́ lọ bá mi ìrẹ́ nìkan ní màá sìn inú ẹ̀ dùn kọjá bó ṣe yẹ ilé ìwúrú gbólóǹtì tó wíwọ̀n ọlọ́run wa ní bẹ́ẹ̀ dàbá wa ṣẹ̀ tó wá rántí túbá tó ṣẹ́rí padà lọ sọ́dọ̀ òun ọlọ́run ba inú òun ọlọ́run ba yóò dùn òun ọ̀yọ́nú sírú ẹ̀rú bẹ́ẹ̀ ju arákùnrin tó ti pé nǹkan gun rẹ̀ tó sọnù tó wá sì wí yìí tó sì wí lọ ànábì sọ pé akhtoa min shiddatil farihi arákùnrin ó sì wí ó sì sọ látàrí kíni látàrí pé inú ẹ̀ ò ti dùn pọ̀ níta afẹ́fà láàrin ni wípé títúbà ó ṣe pàtàkì ìkíní kò sí bọ́mọ ànábì ádámù bí ó ṣe màárìn màárìn torí rè ó ṣe ní mì èèyàn máa ṣàìṣe láwọn àkókò kan sèyàn bùkátà sí títúbà ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn tí a bá ń túbà yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé àforíjìn ó ti dájú fẹ́ni tó bí ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú tí nǹkan lẹ́ẹ̀rin tó ni wípé ọlọ́run bá subhanahu wa ta'ala a máa dunnú a máa yọ́nú sí kẹ́dà ọ̀ṣẹ́ kó ronú pàwàdà kó túbà lọ́sọ̀dọ̀ ọlọ́run kí wàá làwọn májẹ̀mú ètà àgbọ̀dọ̀ má rí níbi títúbà àwọn àfáàkà níbàámu sí ọ̀rọ̀ nu alukur'an àti hadith anabi wa muhammad wọn làwọn tútú títúbà lọ́sọ̀dọ̀ ọlọ́run wọn làwọn májẹ̀mú ètí ń bọ̀ yìí ìkíní alẹ́ kẹlẹ́ àwọn anil ìrẹ́tọ̀ ọ̀sẹ̀ tó fẹ́ túbá tó fẹ́ kọ́nà ọba kọ́ dárí ẹ̀ṣẹ̀ jìn ọ́ ọ́ kọ̀ọ̀kọ́ jáwọ́ pátápátá kó mi ẹ̀ṣẹ̀ ná ò ní ṣe ní òròmọ́sọ́kọ̀ òròmọ́sọ́kọ̀ ó lè tó mú lọ́wọ́ yìí nǹkan ó ló túbá kó mi ẹ̀ṣẹ̀ ọmọ ó tún wá ka ọmọlé láàárọ̀ kùtùkùtù òníwó jẹ́ ń wo eléyìí ná ń bá wo látàtà ń padà tí bùkátà tó ń bíyà pẹ̀lú rẹ̀ fi dé ńkọ́ yẹn ni pé mina minadam ọjàwọ pátápátá kó n bí ẹ̀ṣẹ̀ ò ní dédìí rẹ̀ mọ́ májẹ̀mú àkọ́kọ́ nu níbi májẹ̀mú tuntun bá fàyínkáàna dáàmú bí fáyìn lè muharram ntaraka o táyì pé ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ń dání pé àwọn tó náà bá tó ṣe léèwọ̀ ìnìwọ ẹni máa wù ọ́ láti ṣe ọ kọjá okó ń bẹ náà pátápátá wàyínkáàna taraka wájibin fàálà o táyì pé ìrùn tó náà bá ṣe lọ́ranyàn àbí nǹkan mìíràn tó náà bá tó ṣe lọ́ranyàn ńlẹ̀ mójútó ńlẹ̀ káàkọ́n so bó bá ti lóò ṣetán láti tú bá àwọn nǹkan tó pa tiun tẹ́ ẹ ṣeun ó bẹ̀rẹ̀ sí ni máa ṣe májẹ̀mọ́ àkọ́kọ́ nù al-iqla'u mina dhanb májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì an-nadama ala ma fa'ata èèyàn kábàámà lórí àwọn ntó ti bọ́mọ̀yàn lọ́wọ́ àwọn tọ́lọ̀ ní ká ṣe tọ́jẹ́ nǹkan ọ̀ràn yàn èyí tó ṣe ó kábàámà lórí pò ṣe àwọn tọ́lọ̀ ní ká jìnà sí tó sì jìnà sí tó sì pé ní wọ́n ṣe ibi máa ní gbígbé tí ó má gbé ibẹ̀ ní gbé ibẹ̀ máa ń tẹ̀tẹ̀ rí ó má tẹ̀ ní má tẹ̀ ọ wà kábàámà ọ sọkún pé a ṣètọ́nù kò mọ̀ sí nígbà lọ a ṣètọ́nù a ó sì tàn mí jẹ tí mi sàwọn nǹkan tọ́lọ̀ ọba tí ò fẹ́ ọ kábàámà a kò sì wù mí láti ṣe o a ọlọ́run ṣàánú mi a ọlọ́run foríjì mi nǹkan lẹ́ẹ̀kejì nu nínú àwọn májẹ̀mú májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta alẹ́ azmu alẹ́ adamu bọ́lọ̀ ń bá ilé forí eléyìí jì mí n ò tún débi ẹsẹ̀ mọ́ láíláí pé ọlọ́run ò ṣàánú mi foríjì mi àpọ̀ bẹ́ẹ̀ lè foríjì mi n ò tún dédi ẹsẹ̀ yìí n ò tún dédi rẹ̀ mọ́ tí n fi jáde láyé kọ́ ọmọ wá sẹ̀ kó o tún máa padà sídìí ẹsẹ̀ o mẹ́ni kankan ṣeré o ara rẹ̀ lọ ń tàn jẹ jáwọ́ pátápátá kó n bí ẹsẹ̀ ni bọ́ọ̀ bá jáwọ́ ọlọ́run ọba ò ṣetán láti foríjì ọ̀ yẹn ni pé ọ jáwọ́ kó n bí ẹsẹ̀ ó sì pinnu pé n ò ní dédi ẹsẹ yìí mọ́ láéláé ọlọ́ọ̀já wọ́pọ̀ nbí ọtí mímu olóòní mutí mọ́ ọmọ yìí bẹ́ẹ̀ lọ ní wíkẹ́ndì wíkẹ́ndì olóòní ṣe sinimá ọmọ tí ìjáwọ́ kò bẹ́ẹ̀ olóòní òní jójó òní jójó bó má òní kọrin kọrin má ti bẹ́ẹ̀ náà ọ̀jáwọ́ kò di rẹ̀ sọta lọ ń tàn jẹ tó jítúbà rẹ kò tí ì nítumọ̀ àfi kó nípinnu tó òdodo pé òní padà sídìí wàfi níyàtì anáwó sayọ̀hánwídà anáwó sayọ̀hánwídò hó ẹ̀ ń bá ilé pa ẹ̀sẹ̀ tì lánìyàn pé òun ó tún padà sídìí rẹ̀ irú ẹni bá ń fa lẹ́sẹ̀ bíi táyì bìnnà lọ́la àkíkọ kò túbá ọkàn tanra rẹ̀ jẹ lọ́wọ́ ni yẹni pé ó ní pinnu pé n ò ní dédìí ẹ̀ṣẹ̀ yìí mọ́. májèmẹ́lẹ́ kẹrin àyàkó nàtàrọ́ kàá lè ajìlélá subhanahu wa ta'ala làbúdàmínà lè ikhlas tó bá tuba túbá ó túbá nítorí tọ́lọ́run ọba nìkan ọ̀zọ́ ni kẹ́sì pé nítorí pé bóyá ẹnìkan yóò sì dáadáa kan sí ọ ẹnìkan yóò yàn ẹnìkan yóò sọ̀rọ̀ kan tó dáa nípa rẹ̀ rárá túbá nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala la li khawfin má tuba torí pọ́n bẹ̀rù ìjìyà tẹ́nìkan lè fi jẹ́ ọ́ aw maslahatin tàbí nítorí àǹfààní ẹnìkan à torí torí ẹni báyìí ni ó à mbà sì máa ṣe sìnà lọ mbà sì máa mutí lọ mbà máa ṣe fọ́wọ́ ànàyìn lọ à ó túbá nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni o tọ́yìm tọ́jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ láàrin èèyàn àtọ́lọ́run ọba nìkan ṣoṣo ni àwọn nǹkan mẹ́rin tá a kà yìí ó ti gbé ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ jiyàn ìyẹn ni pé ọkọ já ọkọ ń bi ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó kábàámọ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ lórí àwọn àìda ètò ti ṣe síwájú ẹlẹ́ẹ̀kẹta onípinnupọ̀ ní dédé ẹ̀ṣẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ó tún wá túbá nítorí tọ́lọ́run ọba nìkan ṣoṣo káyipẹ́ láàrin rẹ̀ àtọ́lọ́m nìkan bá ní ńlẹ̀sẹ̀ ìbámu ọlọ́run ti forí jọ o ti rí ìtúsílẹ̀ kó o mi ìjìyà o ti rí dáńdẹ̀nu ọlọ́run ti yááfi rẹ̀ ọlọ́run ti forí jẹ. tòun táyé pé ẹ̀ṣẹ̀ tọ́ ọ dáa bẹ́ẹ̀ nà kàwá bẹ́ẹ̀ nà làámúlẹ̀ ìkànnì àwọn ẹ̀dá ọlọ́run ńlọsà ìdá sí bóyá ojíwo rẹ̀ lápèjúwe kí tútúbẹ̀ ààrẹ kó tó lè nítumọ̀ níwájú ọlọ́run làábùdàmí rọ́dìlmọ̀dọ́límì ìlà áhàlìhà owó olówó tọ́ gbà lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ àfi kó dá owó ń padà fẹ́ ń tó lówó bẹ́ẹ̀ bá tí ì ṣe bẹ́ẹ̀ wọlé ọlọ́run tí ì foríjì o owó olówó ọfọwani rẹ̀ olú báńkì olùwọ̀n jìbìtì owó òlu ọkọ ọwa lọ fi kọ́ mọ́ṣáláṣí ọ ò lè lẹ́sẹ̀ kankan lórí rẹ̀ owó òlu ọkọ ọwa lọ kọ́ chọ́ọ̀chì ọ ò lè lẹ́sẹ̀ kankan lórí rẹ̀ torí pé o ṣe ń torí ìtọ́lọ́run láàbùdà mìíràn dìlmọ̀dọ́lìmìlà àlíyà owó olówó tó o gbẹ̀hùn àfi kọ́ ọ dá padà fáwọn èèyàn owó olówó o jí kó tán ọwọ́ amúdíẹ̀ bẹ́ẹ̀ o fi gbọ́bọ́ olù sọ́nà bíi mẹ́wàá ọ̀ lẹ́sàn-án lé lórí ọlọ́run ò tí ì foríjì ọ àfìgbà tó o bá tó dá ètò ẹlẹ́tọ̀ọ́ tó o bá tó dá padà fún ẹni tó ní láàbùdàmì rọ́dìn màdọ́ọ̀lìmí ìlà àlíyà ojúṣe láwọn ọba sallallahu alayhi wa sallam anabi sọ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ tara tara ẹ tètè ẹ má jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ ti yá dá padà fún kọ́bìlà ńlá yakuna dinaru wala dirhamu kọjá lùkìámẹ̀ kó tó tó lọ́jà lùkìámẹ̀ kò ní sí pọ́wọ́ dínárì rẹ o owó dírí àmì rẹ o wọn ò ní tẹ́wọ́ gbà á níbo ló ti rí ní tó fi san tètè yá san láyé bí kó tó jẹ́ ògbìndà lùkìámẹ̀ di mufilisu mufilisu lẹ́nu tó ṣe fi pé iṣẹ́ rẹ yóò kó wá síwájú ọlọ́run tó bá di jẹ́ ògbìndà lùkìámẹ̀ ẹ̀san àrùn yóò ga bí òkè ẹ̀san zaka ẹ̀san àwẹ̀ ẹ̀san àjì ẹ̀san dáadáa sáládùúgbò gbogbo ẹ̀ lọ́ga sókè yìí ẹ̀san títọ́jú òbí ṣe dáadáa sóbì gbogbo ẹ̀ lọ́ga sókè yìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹnìkan wà yọjú pé nígbà tí ń bẹ láyé ọjà mi yẹ báyìí kò fún mi ẹlòmíì ò tún wá ọ̀fọ̀ wa náà mi nínú ládàá rẹ̀ wọ́n yọ fún nítàn torí kò sówó tí ẹ̀san ẹlòmíì ò tún wá níjọba yìí orí mi kòtò níjọba yìí ọkọ̀wé tí ọ̀dà nípa mi ní àfi lé mi kúrò lẹ́nu iṣẹ́ nígbà bá kọ gbogbo ládàá rẹ̀ tí wọ́n bá kó gbogbo ládàá rẹ̀ tí wọ́n bá fi san ẹ̀dá rẹ̀ tán tí ọba wa ṣẹ́kù dáadáa mọ́ tẹ́lómi ìbá tún wá yọjú pé tọ̀ níjọba yọ lọ nílé kaná níjọba yọ sọ̀rọ̀ mi lẹ́yìn wọ́n wà múnú ẹ̀ṣẹ̀ tó nítọ̀hún wọ́n wà dá lórí tiẹ̀ yẹn ni wípé tọba lò túbá kò ń bi ẹ̀ṣẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ owó olówó ilẹ̀ onílẹ̀tọ́ gbàmọ́ tiẹ̀ tètè yá a dá padà ẹ̀já kan ẹ̀já jáwọ́ ẹjọ́ ń bẹ lọ́jọ́ gbẹ́ndé alùkìyàmọ́ ilẹ̀ ẹyọ kan fìyàn bíi ogún tọ́ọ̀ta fìyàn bíi ọgbọ̀n ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ ajáwọ́ ń bẹ̀ kọ́nà ọba subhanahu wa ta'ala kó foríjì ẹnì kọ̀ọ̀kan wa. nínú àwọn májẹ̀mú bákan náà ọ wà á pọ̀ níṣẹ́ rí ó múra ṣiṣẹ́ rí ní ṣiṣẹ́ bó o ṣe ń gbàwẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣètọ́rẹ́ àánú bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe dáadáa sáwọn ènìyàn torí kíni kó lè bàjẹ́ pé dáadáa tó ń ṣeun ọlọ́run ó wò mọ́ ọlá àwọn àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú ọlọ́run bá yọ̀ bọ̀ fi parẹ́ nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé wa atbi'i sayyi'ata al-hasanata tamhuha wa khaliqi an-nasa bi khuluqin hasanin gbìyànjú máa báwọn èèyàn lò pẹ̀lú dáadáa ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dá padà fẹ́lẹ́tọ̀ọ́ dáadáa máa wá máa ṣe lẹ́yìn àwọn ẹ̀dá tó ti ṣe síwájú wa atbi'i sayyi'ata al-hasanata tamhuha máa fi dáadáa máa fi tẹ̀lé àwọn ẹ̀dá tó ti ṣe síwájú kọ́nà lè bá a bọ́ fi parẹ́ wa khaliqin nasa bi khuluqin hasan wà á máa bá àwọn èèyàn lò pẹ̀lú ìwà tí ó dáa bọ́ọ̀bà tún wá túbá rí i pé tútúbà rẹ tó túbá yìí lásìkò tó lágbára láti dẹ́ṣẹ̀ ńlò túbá sí àwọn àsìkò àbẹ̀tẹ́ pé bẹ́yàn bá túbá ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní gba tútúbá lọ́wọ́ ẹ̀dá nínú àwọn àsìkò yìí oníkéyìn ò túbá kó tó di pé yọmọ òwò kú lọ́ọ̀kan báyìí bí kú báyìí lè tó ọ̀sẹ̀ ń túbá ò ní láforíjì o lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àyá al ọlọ́run ní ọwọ́ àwọn títúbà ń bẹ fún ń làwọn tó ṣe wípé wọ́n tètè wọ́n yára túbà kó tó di wípé ikú dé kó tó di wípé wọ́n máa wò kú lọ́ọ̀kan walaysati tawbatu lilladhina ya'maluna sayyi'at hatta idha hadara ahaduhumul mawtu qala inni tubtu al-an kí sẹ́ńtì ń wò kú lọ́ọ̀kan báyìí ní àzọ́pẹ̀tọ̀ òun túbà ọlọ́run ní títúbà ìdáríjì títúbà ọlọ́run foríjì mi mọ̀já mi wà tí ọ̀dà kò ní máa sí fáwọn kan àwọn wo ni ilẹ̀ dínà yà máa lónà sayyi'at fáwọn tó ṣe pé iṣẹ́ tí ọ̀dà ìwà tí ọ̀tọ́ òní abẹ́rẹ́ sí ní wù hatta idha hadara ahaduhumul mawt tí ẹ di pé ikú wa dé báyìí nìkọ̀ọ̀kan wọn lójijì qala inni tubtu al-an oníṣẹ́ à ah, mo tún bá kìí sígbà tó bá tó kó kòkòrò HIV tàbí tí èdè bá tó mú ọ kìí sígbà lẹ́yìn lọ́wọ́ àṣọ pé àrùn ah, ò ṣe sinimá kìí sígbà tí ọba tó dá lápá tó ọba tó dá lẹ́sẹ̀ lọ́wọ́ ni à ah, ń fọlé má ń kì í sígbà tí wọ́n bá tó dá ẹ̀wọ̀n gbére tí wọ́n bá tó da fún ọ àbí wọ́n bá dá ọ ní tí wọ́n bá dájọ́ òkú fún ọ kì í sígbà yẹn lọ́wọ́ àsopọ̀ túbá tọ́ọ̀bà tó wá túbá náà túbá kó tó di wípé òòrùn ọ̀yọ́ níbi títí máa ń wọ̀ yọ wọ̀ níbi títí ń yọ bíbẹ̀ ìbàkọ́ ọlọ́ọ̀bù ò ní ṣe àforíjì fún ẹ̀dá bẹ́ẹ̀ o kọ́lọ́ọ̀bà kò ṣe wá lẹ́yìn tó ṣe wípé yóò túbá kó ń bi ẹ̀ṣẹ̀ kọ́lọ́ọ̀kọ́ wá ṣe wá lẹ́yìn tí yóò forí ẹ̀ṣẹ̀ jìn tí ó sì yọ́nú sí láyé ń bí àti lọ́jọ́ gbẹ̀ǹde alukiyama subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.